على محمد بن عبد الله وعلى آله وأصحابه والسلام عليكم ورحمة الله وبركاته مكي kí gbogbo إسلام مكي kíkí sórí ìkànnì wa Taalim TV mo kí wa káàbọ̀ sórí ètò wa ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni kí Allah subhanahu wa ta'ala kó wa yọ. alẹ́ òní ni. ni alẹ́ àtàláàtà déètì òní ni ọjọ́ kọkànlá oṣù kọkànlá ọdún fourteen forty two ọjọ́ kọkànlá oṣù lulikọ́ádà ọdún fourteen forty two. ìjókòó kẹẹ̀ẹ́dógún lórí ọ̀rọ̀ ìfẹ́ ní àná a fi orin ilẹ̀ fún wa wípé ọ̀tọ̀ ni ìdána ọ̀tọ̀ ni sọ̀dáàkì sọ̀dáàkì ló wà nínú ẹ̀sìn ìdána ẹ̀sìn ọ̀lọ́wọ́sìn. bákan náà àjẹkóyè wa wípé sọdáàkì yìí ọ̀ranyàn yìgì ni. lẹ́yìn náà ajẹ́kóyé wa wípé ìrọ̀rùn ni sọ̀dáàkì bá dé. sọdáàkì yìí náà ni wọ́n ń pè ní mahar wọ́n á pè ní sọdáàkì wọ́n á pè ní maharu wọ́n á pè ní fàrídọ̀ àwọn orúkọ ẹ̀ nìyẹn nínú alukur'an àti hadith mo dẹ̀ tún fi rinlẹ̀ fún wa wípé ohunkóhun tí obìnrin bá fẹ́ gbà lọ́wọ́ ọkọ rẹ̀ gẹ́gẹ́ bí owó tàbí nǹkan lò tàbí iṣẹ́ ṣíṣe tí ó fi sọ abẹ́ rẹ̀ di ẹ̀tọ́ níbi ìbálòpọ̀ lọ́kọláya òun ni wọ́n ń pè ní sọ̀dáàkì. So sọdáàkì yìí gẹ́gẹ́ bí mo ṣe sọ ìrọ̀rùn ló bá dé ìrọ̀rùn ló bá dé bó tilẹ̀ jẹ́ pé dandan yìgì ni ọ̀ranyàn yìgì ni lára ìrọ̀rùn bẹ̀ òun náà ni pé ìfẹnukò. ìdúnàdúrà àti ìfẹnukò ó wáyé láàrin igun méjèèjì igun tó fẹ́ san sọ̀dáàkì ìyẹn ọkọ igun tó fẹ́ gba sọ̀dáàkì ìyẹn ìyàwó ìdúnàdúrà àti ìfẹnukò ó wáyé. sọdáàkì dandan ni dandan ni sọdáàkì obìnrin kankan ò gbọdọ̀ fẹ́ ọkọ kan. nẹ́tíwọ̀kì ni ó ń lọ tí ń bọ̀ o obìnrin kan kò gbọdọ̀ fẹ́ ọkọ kan ní fífẹ́ pé mi ò ní gba nǹkan kan rárá kò lẹ́tọ̀ọ́ èèwọ̀ sí ni dandan ni kó o gba nǹkan o lè sọ pé o nífẹ̀ẹ́ ọkùnrin ju ìlànà ọlọ́run lọ. sọ̀dá kí ló jẹ́ ká mọ̀ wípé wọn kì í fi ọmọ ṣe sàrà fún ọkùnrin sọdáàkì tí aláwo gbé kalẹ̀ lórí ọ̀rọ̀ ìgbéyàwó ló jẹ́ ká mọ̀ pé wọn kì í fi ọmọ ṣe sàrà fún ọkùnrin dandan ni ó gbọ́dọ̀ gba nǹkan lọ́wọ́ ọkọ rẹ̀ ó kéré ni ó pọ̀ ni ó gbọ́dọ̀ gbà á. wọ́n sì gba obìnrin ní ìyànjú pé kọ́ má sọ̀rọ̀ ẹ̀ di ọ̀wọ́n gógó bí omi góòlù àmọ́ kò gbọ́dọ̀ mọ́ gbà nǹkan kan. kan kò gbọ́dọ̀ má nǹkan kan. nẹ́tíwọ̀kì ló ń lọ tó ń bọ̀ o. kò gbọ́dọ̀ má gba nǹkan kan lọ́wọ́ ọkọ rẹ̀. ó lè gbà á síwájú ọjọ́ tí wọ́n yọ̀ǹda ẹ̀ fún ọkọ ẹ̀. ó lè gbà á ní ọjọ́ tí wọ́n yọ̀ǹda rẹ̀ fún ọkọ rẹ̀ ó lè gbà á lẹ́yìn ọjọ́ tí wọ́n yọ̀ǹda rẹ̀ fọkọ rẹ̀ ó lè gbà lódidi ó lè gbà díẹ̀díẹ̀. kódà ká sọ pé ìfẹ́ ó rú bò lójú lásìkò tí wọ́n ń fẹ́ra wọn tó bẹ́ẹ̀ gẹ́ tó fi já sí pé obìnrin ọ̀rántí béèrè kílẹ̀ tiẹ̀ fún mi gẹ́gẹ́ bí sọ̀dáàkì. wọn ò sì rántí sọ ọ́ títí àsìkò ikú ọkọ fi tó. ohun tí ọ̀rọ̀ kàn ni pé maharule lè òun ni wọ́n ó gbèdìde lórí ẹ̀ maharule lè ni pé irú òdiwọ̀n sọ̀dá àti wo ni irú obìnrin yìí máa gbà nínú ẹbí wọn. wọ́n á wá yọ ọ́ nínú dúkìá òkú kí wọ́n tó pin. tí wọ́n bá sì ti ní márùlì mùsámá wọ́n ti sọ pàtó pé nǹkan báyìí lọkọ rẹ̀ fẹ́ fún un òun náà ni wọ́n á fà yọ nínú dúkìá òkú kó tó di pé wọ́n pin dúkìá náà ṣẹwárí ti ń jẹ́ ìdáná kò sínú tí a ò. ìdána kò sí nínú tírà ẹ̀sìn wa o àwọn Yorùbá àwọn ni wọ́n mọ ibi tí wọ́n ti rìn kan ìdána kò sí ìdána nínú ìgbéyàwó ti ìsìláàmù. àkíyèsí pàtàkì. ìdáná la ní kò sí ṣíṣe dáadáa sí bàbá ìyàwó wa ìyá ìyàwó wa ẹbí ìyàwó wa tí à ń pè ní àna wa ẹ̀sìn fẹ́ ká máa ṣe dáadáa nígbàkigbà tí ọ̀rọ̀ bá jẹ̀mọ́ bẹ́ẹ̀ ká ṣe dáadáa sí àna wa ká ṣe dáadáa sí àna wa. lẹ́yìn náà nínú ìran ìdána òun ni àwọn owó kan tí wọ́n máa gbà ní ọwọ́ ọkọ ìyàwó bíi owó mọ̀yámọ́bábá owó ẹ má bá ń dáko owó òun owó ọlọ́mọ lé owó olóbìnrin lé owó ọlọ́mọ oṣù lé owó ọlọ́kùnrin lé. ara ìdáná ni o ara ìdáná ni gbogbo owó yẹn wà kò sẹ́rì fún un nínú ẹ̀sìn wa kò sẹ́rì fún nínú ẹ̀sìn wa kò sí tó kan ọlọ́mọṣú ilé bọ́mọ kan lọ sílé ọkọ kò sí tó kan ìyàwó ilé kò sí tó gbogbo àwọn tẹ́ ẹ kà yẹn. kọ̀ọ̀kan ọ̀pọ̀lọpọ̀ wọn. àmọ́ torí pé Yorùbá ah, àfi kí aláwọ̀ kó ṣàánú wa kó ṣàánú wa Yorùbá dín ẹ̀sìn Yorùbá ẹ̀sìn kan ni tó ga sí pé wọ́n ó ti ẹsẹ̀ kan bọnú ìsìláàmù. wọ́n sì ti ẹsẹ̀ kejì bọ́nú àṣà Yorùbá wọ́n wà pa méjèèjì pọ̀ wọ́n wà ní àṣà àlù kan bíi súnà náà ni irọ́ ni wọ́n pa o irọ́ ni wọ́n pa. ká ṣe dáadáa sí àna wa kò sábúrú ń bẹ̀. àmọ́ kí àna wa kọ́ wá lọ kọ owó mọ̀yámọ́ bàbá owó ọlọ́mọṣú lé owó olóbìnrin lé owó oníkinní kan lé lẹ́yìn náà iṣu eighteen àbí mélòó náà wọ́n gbà. ọ̀pọ̀ tó bá wọn forty one ẹni tó bá dẹ̀ ní ọgbà twenty one. ọ̀gá o. ẹ gbọ́ dáadáa ẹ̀yin mùsùlùmí ẹ lọ wọ́gi lé ìdáná. tẹ́ ẹ bá fẹ́ tẹ̀lé tọlọ́hun ẹ tẹ̀lé tọlọ́hun lódìdí tẹ ẹ bá fẹ́ tẹ̀lé èṣù ẹ tẹ̀lé èṣù lódìdí èwo ni kẹ́ ẹ fẹsẹ̀ kan tẹ̀lé tọlọ́hun kẹ́ ẹ fi ẹsẹ̀ kejì tẹ̀lé tẹ̀sù tọ́badọ́jọ́ àlìkìyàmà ìwọ bàbá ìyàwó sọ́nà àwọn abiyọ́lé rẹ̀ wípé ṣé èmi ni mo ní kí wọ́n dáná fún ọ kí ló sọ tàbí ànábì tí mo rán sí ọ lọ sọ pé kí wọ́n dáná ṣé n ti sọ ọ̀rọ̀ gbéyàwó ṣé mo ṣẹ́kù síbì kankan fún yín pé eléyìí tèmi fẹ́ sọ ń bèrè kóńkálukú náà lọ́mọ fi tiẹ̀ kún nínú àṣà tiẹ̀ kí Yorùbá fi tiẹ̀ kún nínú àṣà tiwọn káwúsá fi tiẹ̀ kún kí Ìgbò fi tiẹ̀ kún kí Lárúbáwá náà fi tiẹ̀ kún síbi mo sì gbé kalẹ̀ fún yín nìyẹn. alhamdulilayi ó tiẹ̀ ti ń yàtọ̀ nílẹ̀ yorùbá yorùbá díìnì ẹ̀sìn yorùbá ó ti ń yàtọ̀ díẹ̀díẹ̀ torí pé mo rántí pé níjọ́ òun tẹ́ bá bímọ tẹ́ bá bí ọmọ ọ̀tọ̀ ni wọ́n dé àwo fáwọn àfáà wọ́n tún wá dé àwo oyin lọ́tọ̀ wọ́n gbé oyin wá wọ́n gbé orógbó wá wọ́n gbé obì wá ìrèké alhamdulilayi nígbà tí àwọn àáfàá súnà tí wọn ò dákẹ́ ẹnu gbogbo wọ́nranwọ̀nran yẹn àrímá ara wọ́nranwọ̀nran náà ni ìdáná tẹ́wàá tò kalẹ̀ ẹ̀wọ̀n wọ́n wàá tó kalẹ̀ pé ẹ̀ka su yẹn só pé. ẹ má ṣe bẹ́ẹ̀ mà ẹ dúró déédéé yá ayú alladhina amanu Allah sọ pé yá ayú alladhina amanu udkhulu fi silmi kaafa wala tattabi'u khutuwati shaytan. ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo ẹ kó sínú Islam pátápátá ẹ má tẹ̀lé ojú ọ̀nà ẹ má tẹ̀lé ẹ má gbẹ́sẹ̀ lé ojú ẹsẹ̀ èṣù ọ̀tá yín ni. dídána àná dídá kì í sára ẹ̀sìn wa. èyí tí ń bẹ nínú ẹ̀sìn wa òun ni obìnrin tó sì ń lọ ilé ọkọ ló ní tọkọ ẹ̀ bá wá kólé lọ́wọ́ tán o ó lè fún bàbá rẹ̀ ń bẹ́ o ó lè fún ìyá rẹ̀ ń bẹ́ o ó lè há fún gbogbo àwọn ọlọ́mọ ilé tó jẹ́ pé tó pílìsì ẹ̀nu kó sá ti mọ̀ wípé òun lòun gbà á kí ni reason tó fi já sí pé ọ gbọ́dọ̀ mọ̀ pé òun lòun gbà á ó ní pé ha ọlọ́run ṣàánú wa ṣe mọ̀ pé ìgbéyàwó kì í ṣe ọgbà gbére nígbà míì ìyẹn wọnú ẹ yóò tún jáde ló fi já sí pé. lẹ́yìn ìgbéyàwó ó ṣeé ṣe kí ìkọ̀sílẹ̀ wáyé ojúkọ̀nà méjì sì ni ìkọ̀sílẹ̀ máa ń gbà wáyé ojúkọ̀nà àkọ́kọ́ ni kó gá pé ọkọ tó fẹ́ obìnrin tó fún un ní sọ̀dá àkì yìí òun ló padà sọ pé òun ò ṣe má ojúkọ̀nà kan ojúpọ̀nà kejì òun ni kí obìnrin fúnra rẹ̀ kó sọ pé òun ò ṣe mọ́. bí ó bá jẹ́ pé ọkùnrin ló sọ pé òun ò ṣe mọ́ kò ní kílèmù fún owó tó ti san gẹ́gẹ́ bí sọ̀dáàkì. So àmọ́ bí ó bá jẹ́ pé obìnrin lọ sọ pé òun ò ṣe mọ́ sọ̀dá àkítọ́kọ̀ ẹ̀ fún un yóò dá padà tó jẹ́ kí n sọ pé ìwọ ló ní sọ̀dá àkí rẹ tó bá wá wù ọ́ ha fún àwọn ọlọ́mọṣú ilé ha fún àwọn olóbìnrin ilé ha fún àwọn ọlọ́mọkùnrin ilé tán sásìmọ̀ pọ́rùn ẹ ló wà aláwọ̀ sànú ẹnìkọ̀ọ̀kan wa ibi tá a fẹ́ fi ọ̀rọ̀ sọ̀dá àkímọ̀ nìyẹn ná tí béèrè mi ìbá tún bá wáyé lórí ẹ̀ àtúnlé tó sọ ní kíkún ìbéèrè tó wà nílẹ̀ alẹ́ tòní ìbéèrè tó wà nílẹ̀ ní alẹ́ tòní yìí ni pé obìnrin kan ó ní òun ní ìkejì ní ọ̀dọ̀ ọkọ ó fẹ́ra àwọn ó ṣẹ̀ṣẹ̀ pé ọdún kan ni ó ní dírámà kan wá máa ń ṣẹlẹ̀ nù lé tó lágbára tó jọ òun lójú kí ni dírámà náà ó ní according to bó ṣe sọ ó ní yàrá ti first wife tí wọ́n ń pè ní yàlé ó dojú kọ yàrá tòun àárín méjì ẹ̀ ní bathroom wà. bóyá sitting room ló tún wà nínú bóyá two bedroom or three bedroom flat lọ́pọ̀ ẹ̀kọ́ so bathroom ọ wà láàrin yàrá méjèèjì wọ́n wá ní ọkọ wa máa pín oorun yóò lo ọ̀sẹ̀ kan lọ́dọ̀ ìyálé yóò lo ọ̀sẹ̀ kejì ní ọdọ ìyàwó. arábìnrin wa ṣàkíyèsí pé ìgbàkigbà tí oorun bá ti kan òun tí ọkọ máa sùn ọ̀dọ̀ òun ó ní tó bá ti di láàárọ̀ nígbòga sí pé báṣúrúmù kan náà ni wọ́n jọ ń lò sí ó ní ṣe ni ìyáálé òun yóò wá máa dá oríṣiríṣi ète bíi kọ́pẹ́ ní bathroom tí ìlú òfin fẹ́ mọ́ ẹ̀wà bọ́ọ̀tà yóò lò sí ìwé lọ́wọ́ náà ni tàbí kó kó máa lọ kó máa bọ̀ kó máa lọ kó máa bọ̀ láti fi dí ẹnìkejì ẹ̀ lọ́wọ́. ó ní nínú ìṣe rẹ̀ tún ni pé àwọn máa dáná tẹ̀léra àwọn ni ní bóyá ní ọ̀sọ̀ọ̀sẹ̀ ó ní ọ̀sẹ̀ tí. Si, ọba kan òun ok ó ní àwọn máa ń dáná ní ojoojúmọ́ ẹnìkan dà tààrọ̀ ẹnìkan dà tọ̀sán ẹnìkan dà tìtalẹ́ ẹnìkan tún dà wọ́n ń dà tẹ̀léra wọn báyẹn ó ní ọjọ́ tí oorun bá ti kan òun tó yẹ kí ìyáálé òun dáná ẹ̀ gbogbo àwọn làwọn jọ jẹ́ ó ní ìyáálé òun kò ní gbóúnjẹ tòun fóun ọlọ́run tó wá ṣàkíyèsí pé tóyún bá ti léjọ́ sóun lára gbogbo bí ìyáálé òun ṣe máa ń ṣe yìí ó máa ń mú kí òun ronú oyún ó sì wálẹ̀ yóò bàjẹ́ lára àwọn ó ní kí ni àmọ̀ràn tí a fẹ́ fún òun. alákọ̀ọ́kọ́ náà mo ti sọ fún wa pé kẹ́nikẹ́ni kó má ṣe hun ìbéèrè kó má ṣe hun nǹkan tí ò ṣẹlẹ̀. ẹlẹ́ẹ̀kejì ni pé ibi báyìí èsè ibi tá a ti wá pé ẹni tó sọ nípa rẹ̀ rárá o ṣùgbọ́n ààbọ̀ fi ojú ẹ̀sìn wo ọ̀rọ̀ tó gbé wá a tìrìtì ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ bí question and answer a ní tìrìtì ẹ̀ ní tìrìtì pé láti dá ẹni tó sọ nípa rẹ̀ lẹ́bi torí pé ó súnmọ́ kẹ́ni tí ọ̀rọ̀ yìí jẹ mọ́ ẹni tí wọ́n ń fẹ̀sùn kàn kó náà wá pẹ̀lú wa lórí program. a fẹ́ fa ẹ̀kọ́ ẹ̀sìn yọ fún wa ni lórí bá a ṣe ní ìdílé aláyọ̀. tí ìfẹ́ tó so wá pọ̀ tí ò ní padà di ọ̀tá. pẹ̀lú nǹkan tábàdìrín yìí sọ yìí. ohun tí mo wòye síbẹ̀ ni pé ọkọ wọn oníṣẹ́ tí ó ṣe ṣé ọkọ ò mọ̀ pé ìyáálé ń fi ebi pa ìyàwó ni tí ọba mà gbogbo ẹ̀yin tọrọ yín jẹ mọ́ báwọn ẹ ti mara yín ẹ kíyèsí inú ilé yín ẹ má fún ìyàwó kan ní àǹfààní láti lè febi pa ẹnìkejì rẹ̀ ṣe bẹ́yìn lẹ̀ ń bọ́ wọn a máa sàwọn náà ń bọ́ra wọn ni ẹ ṣe wá fún ọ̀kan ní àǹfààní láti fi ebi pa èkejì ẹ̀ ibikíbi tí ọkùnrin bá ti fún ọ̀kan nínú àwọn ìyàwó ẹ̀ láǹfààní láti fi ebi pa ẹnìkejì rẹ̀ ó ti túmọ̀ sí wípé ìyẹn méjì ní ń pàṣẹ nínú ilé òun ìyẹn méjì ló ń pàṣẹ ọkọ àti ẹni tí wọ́n fún láǹfààní láti febi pa ẹnìkejì rẹ̀. kò sì lẹ́tọ̀ọ́ kí ìyàwó kan kó di ọba kí kejì kó di ẹrú nínú ilé. ní ti bí ìyáálé bó ṣe máa ń pẹ́ ní bathroomu ní ọjọ́ tí ò yẹ kí ó dí ẹnìkejì ẹ̀ lọ́wọ́ ní bathroomu ibi tírú ẹ̀ bá ti ń ṣẹlẹ̀ kó nítọ̀hún kó bẹ̀rù ọlọ́run kó bẹ̀rù ọlọ́run ṣé ó lè jẹ́ pé ọkọ ẹ̀ rẹ́ǹtì ilé ó rẹ́ǹtì yàrá kan ẹlòmíràn rẹ́ǹtì yàrá kan ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé face me slap you ṣe ń pè ní face to face face to face a rí ìtọ́gá sí pé yàrá mẹ́fà ni wọ́n ń lo batúùmù kan tọ́ílẹ́tì kan tó jẹ́ yàrá mẹ́fà wọ́n èsì ìbára wọn jà. Ja bẹ́ẹ̀ la sì rí oní wing system tó ga sí pé yàrá mẹ́ta tàbí yàrá mẹ́rin tó wà ní sáìdì kan àwọn ni wọ́n jọ máa lo tọ́ílẹ̀tì kan àti bátírúùmù kan ẹnìkan ìdíra wọn lọ́wọ́ ń bẹ̀. ẹ wàá ju mẹ́ta náà lọ ẹ sì máa dira yín lọ́wọ́. Efo kì í dí ẹ̀fọ́ lọwọ nínú àwo ẹ̀fọ́ kì í dí ẹ̀fọ́ lọwọ nínú àwo ẹ má dìrà yín lọwọ ìwọ tó o sì ń ronú tí n tó dúró tí n tó dúró sí ó yẹ kó o mọ̀ pé ẹni tí ń lọ sí ilé oníyàwó kan tó fẹ́ lọ ṣèkejì kò sí ni ó ní àwọn ìpèníjà kò sí wàá ní àwọn ìpèníjà ó yẹ kó o ti pèpè ọkàn rẹ ó yẹ kó o ti pèpè ọkàn rẹ kò yẹ kí nǹkan tí ò tó nǹkan kó sọ ọ́ di ẹni tí ó máa ronú tó wàá ronú títí tí oyún fi máa bàjẹ́ ní ara rẹ ìgbà wo ló fẹ́ sìn yẹn dà. nítorí náà kí ẹni tó jẹ́ baálé tírú àwòrán ìbéèrè yìí jẹ mọ́ kó yẹrẹ ẹ̀ wò pé ta ni ọ̀gá sóun ni àbí ìyáálé rẹ̀. gbogbo àsìkò tí ẹnìkan bá fi ń di ẹnìkan lọ́wọ́ ní bathroomu ó yẹ kó hàn náà ó yẹ kó hàn ọkọ ò gbọ́dọ̀ wòran kẹ́ni tó sì ń di ẹnìkejì ẹ̀ lọ́wọ́ kó bẹ̀rù o tẹ̀wá rí paríparí ẹ̀ o. àwọn ìjà kan máa wáyé nínú ilé oníyàwó méjì tó jẹ́ pé ohun tó bí òun ni ìfúnpinpin ìfúnpinpin òun ló bí tí kì í bá ṣe ti ìfúnpinpin ni kò ní wáyé bẹ́ẹ̀ ìfúnpínpín ni nígbà tí first wife àti second wife nígbà tí wọ́n bá ń ṣíà bathroom àwọn tá a mọ̀ sí orogún ojoojúmọ́ lẹ́ẹ̀mọ́ parí ìjà torí pé wọ́n máa dọ́gbọ́n máa wá ìjà ara wọn ni níwọ̀n ìgbà tó bá ti já sí pé wọ́n jọ ń ṣíà bàtúrùmù lónìí. èyí tó dáa jùlọ ni pé kí wo níyàwó méjì ohun tó mú ọ tó fi fi yàrá kan sọrí ìyàwó kan ó fi bàtúrùmù kan tọ́ílẹ̀tì kan ó fi sọrí ẹ̀. àwọn ẹjọ́ kan bẹ sọ́gá sí pé kò ní ìdíkọ́ máa ṣẹlẹ̀ tí ò nídìí. bó tilẹ̀ jẹ́ pé kódà bí gbàláàyè wà kò ní kí oníwàhálà má dá wàhálà lẹ̀. therefore ìbẹ̀rù ọlọ́run ọ̀dọ́wọ́ yín ẹ̀yin obìnrin kẹ́ ẹ sì lọ mọ̀ dájúdájú wípé ẹni tó bá dúró ń dúró pé òun làkọ́kọ́ òun ò sì fẹ́ nìkejì ọlọ́run lè yọ sí i ní ọ̀nà kan tí ó jẹ̀ka àbámọ̀ rẹ̀ dọ́jú alẹ́.